so fídíò tá a dẹ̀ rí wọ́n ní pé àwọn ò gbé Tani Olohun torí ìṣẹ̀ṣe dè pé àwọn gbé Tani Olohun wọ́n nítorí pé ó parọ́ mọ́ àwọn bàbá wọn ni ó bá àwọn bàbá wọn lórúkọ jẹ́ ni àwọn ṣe wá gbé Tani Olohun ẹ̀ bọ́tí kọ́tẹ́mi fẹ́ fi yé ẹ̀yin muslim yẹn ni pé nọmba one Tani Olohun gbogbo fídíò Tani Olohun ṣe òun ló ní evidence so ta ni ọlọ́run kò kò kò sí kan tó déédéé create orí social media ló ti mú gbogbo videos tó ń ṣe àwọn tó dẹ̀ gbé videos orí social media tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé wọn ò fẹ́ kán rí wọn ò ní wọn ò ní upload ẹ̀ sí public kò ní jẹ́ public so everything tí ta ni ọlọ́run show lórí page ẹ̀ tó rí lórí social media ló ń show and ta ni ọlọ́run is a blogger you know and as a blogger blogger tí ẹ bá tán arrest òun ni blogger tó bá ń give false information blogger tó bá give false information òun náà máa arrest so tó bá jẹ́ as long as wẹ́ pé kò sí information tó give tó jẹ́ pé ó jẹ́ irọ́ dámì pé kò sí kéèsì ń bẹ̀ he is not supposed to be arrested dẹ̀lẹ́yìn muslim yẹn tẹ́ ẹ̀ sọ yìí pé eh, ta ni ọlọ́run bú àwọn bàbá yín àwọn bàbá tiwa tẹ́tí búbúbúbúbúbú ńkọ́ gbogbo rọ́tẹ́ ti pa mọ́ṣẹ̀ṣe wa tẹ máa sọ pé àwọn bàbá wa pé wọ́n pààyàn wọ́n fèèyàn ṣètùtù gbogbo àwọn nǹkan tẹ́yìn ń sọ tí ò sí any evidence láti báàkì irọ́ tẹ̀ ń pa mọ́ṣẹ̀ṣe wa every evidence all the first evidence all the first narration tẹ ń sọ nípa àwọn ancestors wa just to turn us against our forefathers tó dẹ̀ jẹ́ yí pé nobody have arrested you guys so àwa náà máa arrest yín fún impersonation yes a máa arrest yín for impersonating Allahu as Olódùmarè before deceiving us for two hundred over two hundred years pé Allah àti Olódùmarè kankan náà ni wọ́n torí that is a very big problem tí àwa oníṣẹ̀ṣe ta ní right láti arrest yín fún a last, láti láti sue yín for defamation of character láti pa irọ́ fún wa pé olódùmarè ló fún ànábì mọ́mọ́ ní ló sọ tírà kalẹ̀ torí oral tradition wa ifá ni àti nífá kan tó gbé islam dé ifá wa nìkan ló dẹ̀ wá láti ilé olódùmarè ifá ò sọ fún wa ifá ò dárúkọ muhammed so fún yín láti pa irọ́ láti wá ṣe syncretism plagiarism àti gbogbo ẹ̀ fún wa àwa náà máa arrest yín yes àwa náà máa gbé yín lọ sí court fún impersonation a máa gbé yín lọ sí court fún defamation of character láti bà orúkọ àwọn alálẹ̀ wa jẹ́ evidence wo lẹ ní ègé gbogbo nǹkan tẹ́ sọ nípa àwọn ancestors wa evidence wo lẹ ní nípa ẹ̀ Mohammed ò sọ history wa Mohammed kò sọ history wa ṣùgbọ́n lẹ́ni ẹ láwa lè àlèṣírìkù tí wọ́n sọ ní Quran so àwa náà máa àwa náà máa a máa sùn yín fún impersonation di oníṣẹ̀ṣe we also sue you nǹkan títa ni ọlọ́run ń ṣe ni awakening àwọn irọ́ tẹ́ ti pa fún wa òun ló ń debunk lórí social media which he has the right to do it